الحمد لله رب العالمين الحمد لله العلي الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الحمد في الأولى والآخرة وإليه يرجع الأمر كله أشهد أن لا أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فاتقوا الله عباد الله وعظموه حق تعظيمه وارضوا بقضاء الله وقدره واصبروا على ما يصيبكم واعلموا أن القدر سر الله في خلقه لم يطلع عليه ملك مقرب ولا نبي مرسل وهو علم الله تعالى بكل شيء وبكل من أراد إزالة أو وقوعه من الخلائق والأحداث والأشياء وتقدير ذلك وكتابته في اللوح المحفوظ عباد الله اعلموا أن حقيقة الإيمان بالقضاء هي التصديق الجازم بأن كل ما يقع في هذا الكون هو تصديق الله تعالى هو الركن الثالث من أركان الإيمان وأنه لا يتم الإيمان أحد إلا به ففي صحيح مسلم عن ابن عمر رضي الله عنهما أنه بلغه أن بعض الناس ينكر القدر فقال إذا لقيت هؤلاء فاخبرهم عني براء منهم وأنهم براء مني والذي يحلف به عبد الله بن عمر لو كان لأحدهم مثل أحد الذهب مثل أحد الذهب ثم أنفقه تصح حتى تؤمن بمراتب القدر الأربع وهي الأول الإيمان بأن الله سبحانه وتعالى علم كل شيء جملة وتفصيلا من الأزل والكدر فلا يجيب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض الثاني الإيمان بأن الله كتب ذلك في اللوح المحفوظ قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة ففي حديث عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب مقادير خلائق قبل أن تخلق السماوات والأرض بخمسين ألف سنة وأرشه على الأرض على الماء وفي سنن أبي داود والترمذي أن النبي صلى الله عليه وسلم قال إن أول ما خلق القلم قال له اكتب قال ما أكتب يا رب قال اكتب مقادير كل شيء حتى تكون الساعة لذلك قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير الثالث الإيمان بمشيئة الله النافذة وقدرته الشاملة فلا يكون في هذا القول شيء من الخير والشر إلا بمشيئته سبحانه لقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله قال الله سبحانه وما تشاءون إلا أن يشاء الله رب العالمين الرابع هو الأخير الإيمان بأن الله تعالى خالق كل شيء وهو كذلك خلق أموال العباد فلا يقع في هذا الكون شيء إلا وهو خالقه قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم الله خالق كل شيء وقوله والله خلقكم وما تعملون عباد الله كل سلف أثبت للمسلم أن يؤمن بالقدر وقدر خيره وشره علوه ومره من الله يقول الإمام أحمد أجمع تبعون رجلا من التابعين وأئمة السلف المسلمين وأئمة السلف وهذه أمطار على أن السنة التي تقوم عليها رسول الله صلى الله عليه وسلم أولها عقدها بقضاء الله والتسليم لأمر الله والصبر تحت حكمه والأخذ بما أمر الله به والنهي عما نهى عنه وإخلاص العمل لله والإيمان بالقدر خيره وشره وترك المرأة والإنسان والخصومات وقيل من يتوكل على الله ويرضى بقدر الله فقد أقام الإيمان وضرب يديه ورجليه لسحب الخير وقيل يرضى عن الله يرضى الله عنه وأعط الله لحقه من نفسك وقيل الإيمان بقدر الله لا يقول لك نعم وانتظر قدرك بل يقول قم استشف قدرك وقيل إن الله خلق خلقا فخلقهم بقدر وقسم الأعزال بقدر وقسم أرزاقهم بقدر والبلاء والعافية بقدر وقيل طوبى لمن وجد غداء ولم يجد عشاء وجد عشاء ولم يجد غداء وهو عن الله راض أتى الله ọba gbogbo ńlá yẹ ọpẹ́ ìwọ ọlọ́wọ́ ọba wa ọba tó tóbi jù ọba tó ga jù ọba olóore ọba ọlọ́pẹ́ ọba ẹlẹ́yìn ọba alámọ̀tá ọba tó ṣe fún wọn lọ́jọ́ ẹ̀dá ó sì dá ọmọ ìdí ní ọjà wa dọ́gbandọ́gba ọjà wa orí wa wà níbi ẹ̀kọ́ wà apá wa wà níbi ẹ̀kọ́ wà ẹsẹ̀ wa wà níbi ẹ̀kọ́ wà ẹjọ́ ọlọ́run bá bá dá nípa sípààrọ̀ eléyìí á lè sọ̀rọ̀ ìdí ènìyàn máa kò àtàrà ní ìlà máa ń wọ̀ ọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́wọ́n bá dá níbi tó ṣe pé bákan náà lójú wa àyè ìkan náà lọ́wà ibì kan náà lápá wá wà ibì kan náà wà ní ẹsẹ̀ wá wà àti gbogbo oríkèéríkèé àwòrán wa ọlọ́wọ́n bá ní pé alìlàjì ọba làpọ̀ pàtàkùwà ọba òun ọlọ́wọ́n ọba tó ń ká yìí òun lọ́ba tó yẹ kó mú dá mo sì jẹ́ ẹ̀dá ìjọba òǹdájẹ pátá ọba hádà ọlọ́run bá wá tó pé gbogbo ní ó ti tọ́ ẹ̀dá sọ́nà ọ̀fẹ́ ìdámọ́nà ó jẹ́ fẹ́dà ọmọ pé ọ̀nà ní tọ́pá wá wù kọ́tì ní ọba fẹ́ àṣojú ọlọ́run bá nínú ìjọsìn òṣò kú fún àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ẹwùsàn ọlọ́run bá ní ṣe ìbísí ọlọ́run bá sì ní ìbísí àti ẹ̀tọ́ ọlọ́ba àlẹ́bí ọlọ́ba ara lé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn sàábẹ́ rẹ̀ àwọn tó tó nípa rẹ̀ títú ìdí ọjọ́ ẹ̀sán lẹ́yìn ilé àwọn àtàjẹ́ òṣàn ọlọ́run ìpáyọ̀ ọlọ́run bá máa tọwọ́ wà ẹjẹ́ a máa gbọ́ lọ́wọ́ bá tóbi lóòrèkóòrè nígbàkúgbà ó sì tóbi lórí ẹ̀mí wa ẹjẹ́ ayọ́nú tí ń tọ́lọ̀ ọba ìdíkẹ́ ọlá tọ́kàtàrà lé wa lórí bàbá ń rí jẹ adúpẹ́ fọ́lọ́run bàbá ń rí mu adúpẹ́ fọ́lọ́run babalálá àfíà adúpẹ́ fọ́lọ́run tí gbogbo àwọn ọ̀tọ̀ ìbákun jẹ́ káàtó adúpẹ́ fọ́lọ́run bàbá kẹ́lá káfí yọnu sí ibi tí ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ẹ̀yìnmọ́tọ́ ní pẹ̀lú wa kádàrà tó pélé wa lórí adúpẹ́ fọ́lọ́run bá lórí rẹ̀ tí rẹ̀ ọ̀pẹ́lẹ̀kọ́lọ́run lórí orin tó ṣe fún wa ẹjá ṣe sùúrù lórí gbogbo àjẹ́wò yóò tọba ní kọmọ wá bá wa lórí ilẹ̀ yìí pẹ̀ lọ́rọ̀gbà yóò tọ́lọ̀mù dáwà ní mùsùlùmí orí ńlá ni a lè dúpẹ́ fọ́lọ̀mù ọba tẹ́ lórí ẹ̀ torí pé tọ́lọ̀mù bá ní agúnlẹ̀ láyọ̀ èrè tó pọ̀ èrè tó pọ̀ èrè tó pọ̀ ní mùsùlùmí lórí pè ní àkádàrá àbí tá pè ní àyàmọ́ nǹkan kan ní tó ṣe pé ọlọ́run bá ní ká iná lọ́mọ ọ̀pá mọ́ fún gbogbo ẹ̀dá rẹ̀ ọ̀tẹ́dá kan tó mọ ohun tá ń pè láyànmọ́ yìí tàbí tá ń pè ní kádàrá yìí bá a bá mọ̀ ni àbá máa wéyìn ọjà jù bẹ́ẹ̀ àbá sáfẹ́ ìpéjọ gbogbo bẹ́ẹ̀ ṣùgbọ́n látara pa àmọ́ ọlọ́run bá ọba lẹ́kẹ́ ọlá kò fí wọn màláìkà kẹta nínú àwọn màláìkà rẹ̀ yálà wọ́n jìnà sí ni tàbí wọ́n súnmọ́ báyìí wọ́n ti súnmọ́ tó ọlọ́run bọ̀ fi àyẹ̀mọ́ kò mẹ́ni kẹta wọn bẹ́ẹ̀ náà wá ní kò sí máa lẹ́bi kẹta àwọn àlẹ́bí tẹ kọ́ rẹ́ńṣẹ́ tí ọba fi mọ àlẹ́bí kan ní àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ni ọba fi mọ oṣù ọlọ́run bá lẹ́ẹ̀ sọ ọlọ́run bá sọ fún wọn láàrú Quran láti ṣe pé ká lè mọ̀ nípa apá àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam orí tí ń bá wọn tó pamọ́ ni àtẹ̀sáàtò mi lẹ́lọ ọ̀yẹ́ wọ́n máa mọ̀ sáré yàtọ̀ èmi ní ìpapọ̀ lẹ́ni tí ìbá máa wá orí tó ìyọ̀bá ọmọ olójú ogun wọ́n kàn lẹ́yìn olójú ogun wọ́n sí léṣe ọlọ́ọ̀dún tọ́yìn wọ́n ju lókò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ rẹ̀ kú àwọn ìyàwó rẹ̀ kú àwọn àdẹ́wò bá lóní rárá láti lè bàjẹ́ ká mọ̀ pé ọ̀sẹ́nì kan tó mọ̀ nǹkan tó pamọ́ tá bá mọ̀ nǹkan

kátàrà ti kù lórí ẹ̀sìn kọ̀ọ̀kẹ́ wa gbogbo àwọn nǹkan yìí wọ́n sì ti kọ́ sínú láwọn èèyàn máa fò wàhálà tí wọ́n ti sọ yẹn ìtọ́lọ́run bá sọ fún wa ní ojú wáṣọ gbòòrò àtàjẹ́ òṣèlú ọlọ́run ẹjá lọ́mọ fún un tá ń pè nípa apá ìgbàgbọ́ nípa àyàmáyì òun náà ní gbígbà pátápátá nípa pé gbogbo ìgbà tí wọ́n kájà alé wa lórí ọlọ́pọ̀ ọba lẹ́kẹ́ ọlá ó ti pe gbogbo rẹ̀ síwájú ogun tó dá wa nínú àwọn orígun ìgbàgbọ́ orígun kẹfà ní ṣe nínú àwọn orígun náà bákan náà ohun táwa ń pè ní ìgbàgbọ́ kò lè sí ìpé pẹ́lú kọ̀ọ̀kan wà àṣùgbà tá a bá tó gba kádàrá gbọ́ tá a bá tó gba àyànmọ́ gbọ́ ṣùgbọ́n yóò bá lọ sẹ́yìn pátápátá nípa ohun tá à ń pè ní àyànmọ́ yóò bá máa ń gba àyànmọ́ gbọ́ nígbà tí dáadáa bá ń ṣẹlẹ̀ sóńtọ̀ wọn láyànmọ́ rẹ̀ dáa kádàrá rẹ̀ máa dáadáa ìwọ̀n tó tọ́lọ́wọ́ fún wọ́n yàn wọn ó máa dáa púpọ̀ ẹ̀rí tó kádàrá ẹni wọ́n máa ta púpọ̀ dùn wọ́ wọ́n náà bá fẹ̀rẹ̀ sí yóò bá sọ̀rọ̀ látara ilé wọn nígbà pẹ̀kẹ́ wọn nígbà pẹ́kádàrá mọ́ wọn láyé ní ṣe wọn láyé ní sàálà wọn láyé ní ha ilé mọ̀ wọn ti kọ́ jáde sọ́ra ara rẹ̀ ọmọ bá tó gbogbo jù báyìí lọ níbi tí yóò bá ti sọ̀rọ̀ ní ẹ̀yẹ́ nì wọ́n ta jẹ́ òṣèlú náà afá abúláìbùn ọmọ ìyẹn ọmọ ọmọ wọn kàtọ́ tó jẹ́ pé sáà pé yẹn mọ súnà mẹ́bí tí sì ń tẹ̀ lórí pa rẹ̀ jù afá abúláìbùn ọmọ ọlọ́nkọ́ bá yọ kọlọ̀nkọba wa kẹ kọlọ̀nkọba wa kẹ wọ́n sọ fún wa pé nígbà tí ọ̀rọ̀ kẹjọ́dọ̀ rẹ̀ nípa àwọn pátá ní àwọn èèyàn tí wọ́n ń ja kádàrá tí wọ́n ń ja níyà wọ́n sọ báyìí pé tẹ bá pàdé àwọn ẹni yìí yóò tẹ bá ṣe pàdé àwọn tí ń ja kádàrá níyà pé bó wá ń kádàrá àtàwọn ṣe rí èyí ti jẹ́ kí ló dé tóbi ti wá wáyé ẹni tí wọ́n máa ṣe gẹ̀ẹ́júmá kílé tó fi wá wáyé ẹn tí máa tẹrú kílé tó fi wá wáyé ẹn tí pé máa dààmú kí n tó rí jẹ àwọn míì bẹ tí ó dààmú tó yìí ẹn tí bá ń jẹ kádàrá pọ́ báyìí àfa àbúlá gbogbo sọ pé sọ fún pé èmi àbílá àwọn ọmọ mo kọ́kọ́ pọ́sẹ̀ kúrò lọ́bẹ̀ àwọn ọba àwọn ẹni bẹ́ẹ̀ náà káwọn náà kọ́kọ́ pọ́sẹ̀ kúrò lọ́dọ̀ mi torí pé mo fi kóra ohun tí àbílá àwọn ọmọ tí máa fi kóra sí sí ọ̀lọ́ tí ẹnìkọ̀ọ̀kan wọn tí wọ́n bá lẹ́ sójú ọ̀nà ọlọ́run ara sàárà tí wọ́n sì sójú ọ̀nà ọlọ́run tó jẹ́ pé náà owó náà tó òkè rúdì wá ní wọ́n sọ di góòtù tí wọ́n lẹ́ sójú ọ̀nà ọlọ́run tó mọ́ wọ́n wá sí náwó náà ọlọ́run ò ní

gbàtà sí àwọn olùmọ̀mí tí wọ́n sọ pé rárá ọ yàtọ̀ síra wọn ọ yàtọ̀ síra wọn ọ̀kan wọnú kan nígbà tí kejì sì wà nínú ìkejì ó wà nínú àkọ́kọ́ wọn ni wọ́n bá ń pè ní kọ́dà òun náà ni ohun tó ṣe pé wọ́n sọ fún wa pé ọlọ́run bá ti kọ kalẹ̀ fún wa pé yóò ṣẹlẹ̀ sí wa bí wá ṣe ń wáyé tí ṣe ń wáyé tí ṣe ń wáyé iṣẹ́ rẹ̀ wíwáyé yìí láti pè ní àlùkọ́dà nígbà tó bá wáyé tán ó ti di àlùkọ́dà wọ́n ti pè é lé wa lórí jáde kẹta tó lè yí má àsìkò tí ọba sì wáyé àsìkò tí bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọn ló kọ̀ yọ́mà jẹ́ alẹ́kọ̀dà ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ tán yọ́mà jẹ́ alẹ́kọ̀dọ́ ìdájọ́ tí wọ́n ti pín lé wa lórí tí ó sì yí mọ́ rárá àwọn àtàjẹ́ òṣèlú ọlọ́run ìdálọ́ ọmọ ìdájú tó mú tá ń pè ní ìgbàgbọ́ pẹ̀lú àyànmọ́ yìí kò lè tí ìdálọ́ àti àpá nígbàgbọ́ àfikà nígbàgbọ́ lórí àwọn òpin ìrẹ́ni

yálà síwájú ká tó dáyé ni àti fún ojú orí wa lọ́lọ́wọ́n ọba ti mọ̀ kò sí nǹkan kan tó ṣe pamọ́ fọ́lọ́wọ́n ọba wa yìí yálà nínú mẹ́mẹ́ta nínú ilẹ̀ orí fọ́lọ́wọ́n ọba lè tọ́lá fi sọ fún wa pé wàá nà bá ọkọ̀dì àhátọ̀ bí fún lè ṣe yé èlè máa ọlọ́wọ́n ọba táwọn yìí fi mọ́ rẹ̀ lọ fún ká gbogbo nǹkan yóò bákan náà lọ́wọ́ sọ fún wa nínú sọ́rọ̀ sọ́rọ̀ òun lọ́ba tó ẹgbẹ́ pọ̀ṣẹ́ sí ìjọsítọ́ sí lódodo àti òun náà ó sì jẹ́ nìkan tó epo ní mọ̀ nípa nǹkan tó pamọ́ àti nǹkan tó hàn á gbọ́dọ̀ jẹ́ nìkan tó ipá sọpa nígbàgbọ́ sí kádàrá àti ká nígbàgbọ́ sí pé ọlọ́run ọba ní mọ̀ sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wa àti ohun tí ò sì ṣẹlẹ̀ sí wa àti èyí tó ti ṣẹlẹ̀ sí wa àti èyí tí ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́ gbogbo ẹ̀ pátá ọlọ́run ọba ní mọ̀ nípa rẹ̀

kọ́bùlà yẹ kọlọ̀bà sàmàwàtò àláwù síwájú kún tó dá sẹ́yìn àtìlẹ̀ lọ́nà ọba ti ṣe bẹ́ẹ̀ ló ti kọ gbogbo ẹ̀ yányá ìkọ̀sínà alifasana 50,000 years síwájú kún tó dá sẹ́yìn àtìlẹ̀ nínú àwọn ti kọ gbogbo òta yìí gẹ́gẹ́ bí afá àfúláyé fún àwọn ìlú sàlàyé wọ́n ní wa Muhammad sàlá sàǹsọ̀bá ìpé inú ọgbà akátàbà mọ̀kọ̀ ní rọ́kọ́lá ipa kọ́bùlà àti ìjọkùrọ̀ fàṣàmà wájú wọn àbùdàbà 50,000 alifasana wọ́n á ṣòro alàmà ó ní pé dájúdájú ọlọ́wọ́ bá ó ti kọ gbogbo ohun tí ẹ̀dá ó jẹ́ lórílẹ̀ ayé gbogbo ẹ̀ pátápátá ọlọ́wọ́ bá ti kọ kalẹ̀ síwájú kó tó dá sẹ́yìn àtìlẹ̀ yìí o kódà ó ti kọ́ sí kó tó dá sẹ́yìn àtìlẹ̀ yẹn tó tó fifty thousand years àlàyára sí rẹ̀ orí omi lọ́wọ́ àlàyára sí rẹ̀ orí omi lọ́wọ́ yẹn sọ́nà àbí dáhùn àtúrímẹ̀lẹ́ àlẹ́bíà Muhammad sallallahu alaihi wa sọ inna awwala ma olùkọ́ àlùkọ́là nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́dá òun ní ìdí kèké bàbá ọlẹ́dá wọ́n wá sọ fún kèké báyìí pé ókùtòbẹ̀ ìrẹ́ dìgbé máa kọ́ ọ́ọ́là wọn máa ápùtòbẹ̀ yàrá ìbí sọ fọ́lọ́ wọn bá pé kí ni kí n máa kọ́ ní olúwa kí ni kí n máa kọ́ ní ọlọ́run ọba mi ọ́ọ́là ókùtòbẹ̀ mọ̀kọ́ ìdíwọ̀ kó ti ṣe gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lórílẹ̀ yẹ̀pẹ̀ pátá àti ohun tí ó ṣẹlẹ̀ nínú sámẹ̀ yányá ó ti ẹ̀ tó di pa dà wọn pátápátá tí ọ̀fẹ́lẹ̀ ṣẹlẹ̀ ọ̀pàlẹ̀ ò hátà àjọ̀kú mọ́sà títóbi ìgbàgbá yọ tó gbogbo ẹ̀ ló wà rẹ́pọ̀t ló jẹ́ pálẹ̀ àwọn díẹ̀ fún wa lórí ìgbàgbá yọ parẹ́ àwọn ń bọ̀ parẹ́ ọlọ́mọdé ọlọ́run bọ́ba ní kíra sọ fún wa kí àdàmú tán àdàmú àmọ́ máa àyà àdàmú máa bí sàmá ti wà lọ́wọ́ ṣé ìrìn àtẹ́bí ọ̀wà wọ̀ ní pé dáadáa jọ ọlọ́run bọ́ba ní kíra ọlá ọmọ nípa ohun tí ń bẹnu sẹ́mi àtìlẹ̀ ìnẹ̀ dáa ní kàfẹ́ ìkìta torí pé ogun tí ń bẹnu sẹ́mi àtìlẹ̀ ti ń ṣẹlẹ̀ ó ti wà nù tẹ́ra ká ìnẹ̀ dáa ní káwọn ọmọ ilẹ̀ sí ó sì rọrùn ọlọ́run ọba láti tẹ́lú kí ìlú ọmọ wáyé ọlọ́run ọba ti fẹ́ jẹ́ wáyé náà eléyìí ni ìgbàgbọ́ àkọ́kọ́ nípa ń tàn pé kádàrá tàbáyà máa láti ti pé kágbà àgbọ̀ pé gbogbo nǹkan yìí wọ́n ti kọ kalẹ̀ pátá tí ó sí wa ẹnu pé tí àkókò bá ti ń dé a máa ṣe kò ń bẹ̀rẹ̀ ẹni wọ́n sọ fún nípa pé lágbájá ọ̀gbọ̀dọ̀ wọ mọ́tò bọ́ má ṣẹlẹ̀ sí ọ ọba ní táyà tọmọ kéékèèké tó ń ṣeré òun náà bá ń jẹ́ mi náà ṣeré táyà bá gbé ọba jẹ́ ní ìpínlẹ̀ ìpínlẹ̀ lórí kẹsẹ̀ dá wọ́n wá sọ fún pé eba ní ọmọ kò mọ́tò ó ti tó gba àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ kàtìkàtì ẹni tó bá ń pè ní ọmọ kò mọ́tò ìwé ẹni bẹ́ẹ̀ sísọ tó sọ lálẹ́nu yẹn lásán àlàámọ̀tún nínú àlàámọ̀tún kòkòrò ìjà àmì lọ́jẹ́ nínú àmì pé ẹni bẹ́ẹ̀ ìfìrí ń rẹ̀ ẹni kan gbọ́dọ̀ sọ fún ìyàwó tí wọ́n má gùn mọ́tò nípa parí rẹ̀ sí ẹjọ́ bá lóhun rẹ̀ sí èèyàn pé kí wọ́n má ṣe nǹkan lọ́jọ́ iwájú irú ẹni bẹ́ẹ̀ ẹ̀fúnra sí ìjẹ́ mùsùlùmí rẹ̀ lẹ́sẹ̀ nínú ìsìlámù wáyé ẹlẹ́ẹ̀kẹta nínú kẹta gbọ́dọ̀ nígbàgbọ́ sí àlèmánù bí màṣíyàtì láì náà fi dàjí òkùnjọba ti lè ṣàmìlà ìní ìgbàgbọ́ níbi àyàmá nípa pé ihun tọ́nà mọ́ fẹ́ jẹ́ wáyé ìní ẹ̀ ihun tí ọba fẹ́ jẹ́ ọ wáyé ọ̀sọ́gbọ̀n kàtà fẹ́ dá sí tọ́ba ti jẹ́ pẹ́lú kan bá mọ́ ọba mọ̀ fún wúlé ẹ̀rọ gbọ́n dá sí ti Dangote kárí olówó bí Dangote ti jẹ́ nìkan tó di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú ẹsẹ̀ láàrin ọ̀la gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba lè ti jẹ́ aláàfin Ọ̀yọ́ tí wọ́n náà máa jẹ́ nìkan ohun tá a jẹ́ èyí tá a ti jẹ́ láti mọ̀ èyí tá a jẹ́ lọ́wọ́ èyí tó ti wáyé lé èyí tá a ti jẹ́ lọ́wọ́ lámọ̀ èyí tí ò tí ì wáyé àti ìmọ̀ kankan èyí tí ó wáyé lọ́jọ́ wájú pẹ̀lú ìtẹ̀tọ́mọ̀ هذا يكون في هذا لقول الشيء من الخير والشر إلا لمشيئته سبحانه وسيد تتجاوز لدول العيل nípa orin ní tàbábòrú àyàfi fún fáyẹ̀kọ́ náà wọ́n wà ń bẹ̀rẹ̀ ilé agbọ́dọ̀ nígbàgbọ́ sí ìnígbàgbọ́ sí yẹn là ń pè ní mùsùlùmí ìjà níyàn nílẹ̀ ìgbésẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sọ fún wa lọ́sọ́ tó ká pé ọ̀làdàpọ̀ láti ṣe ìdí bá èlò ń dá ní kàbádà má sì máa sọ pé wọ́n ṣe nǹkan lọ́la wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan lọ́la wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan lọ́la kìí ṣe gbogbo ohun tá a láti lọ́la là ń rí ṣe ìjọba wà nínú ìṣàwọ̀ ọlọ́run nílẹ̀ ìdíje kò ń gbẹ́ èyí ti wáyé bẹ́ẹ̀ ẹ̀mí ìlà padà sí èyí àṣẹ ìlọ́nà ọ̀fẹ́ jẹ́ àṣẹ èyí tá a bá gbàdé òun pa afẹ́ ti ta rí ṣe ọ̀fẹ́ láti ẹ pé bọ́lá ọ̀pá ti fẹ́ jẹ́ àrìṣe lò torí bọ́lá ọ̀pá sọ pé a gbọ́dọ̀ máa sọ pé àṣẹ nǹkan lọ́la àṣẹ nǹkan lọ́la ìdá ìgbésà ọ̀pọ̀ àfi tọ́nà bọ́ bá fẹ́ fún wa níbẹ̀ ló ti wáyé fáwọn olùmọ̀ ti mú jáde pé a bá fẹ́ sọ pé afẹ́ ti nǹkan lọ́la a máa sọ pé insha Allah bọ́lá ọ̀pá bá fẹ́ kọ́ má bàa di ẹ̀sẹ̀ fún wa àìsàlàyé fún wa wípé àwọn tó ju wa lọ nínú mà

gbogbo wọn kò lò hún nà yẹ̀lìtìnà gbogbo wọn ni wọ́n sì bímọ fún mi ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé wà láàmú yẹ̀ tẹ́sìnà ṣùgbọ́n kò sọ pé insha Allah àìsọ pé insha Allah ó súnmọ́ àwọn gbogbo 19 tó tọ́ látara pé kádàrẹ̀ ilé ọlọ́run bàbá mú ṣẹ bẹ́ẹ̀ pé bá ti fẹ́ jí orí náà lè tún nù wọn lérí tó gba sí náà ló dorí kódà àgbèrò lọmọ náà tún padà débi ọmọ náà tún dápé ọ̀dápé lọ́mọ a lè bá àwọn pàtàkì tí ń bẹ fún kéèyàn máa ṣe insha Allah àwọn olùmọ̀ wọ́n wá sàlàyé pé nínú mùtáàfì mọ̀ pé èèyàn nígbàgbọ́ sí nǹkan tó pamọ́ èèyàn nígbàgbọ́ sí kádàrá àyànmá òun náà ní pé yóò jẹ́ nìkan tó yẹ pé yóò mọ̀ pé wíwáyé rẹ̀ ọlọ́run ọba lọ fẹ́ bẹ́ẹ̀ tí ó bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọlọ́run bá sọ fún anúṣọ́ tó tẹ̀kú ẹ̀ ọlọ́run bá ní pé wọ́n máa tẹ̀ ṣá búrú náà ti sàmì ìṣá ọwọ́ ẹ̀ẹ́dẹ̀ dáǹtẹ̀ tẹ̀sí pẹ̀fẹ́ sí ìjọba yìí àti ìtọ́nà bá fẹ́ ní kó wáyé ní ṣe torí kó ń lọ bá gbogbo àgbáńlá ayé ẹlẹ́ẹ̀kẹ́ mi nínú kẹtẹ ipa gbọ́dọ̀ agbọ́dọ̀ pọ̀ ọlọ́run gbọ́ pé dájúdájú ọlọ́run ọba ọ̀ọ́ ní kókó ìṣẹ̀yìn òun lọ́jọ́ olùdá gbogbo ìpáátá wọ̀n ní dáríká fún àrùn ìdìbà kódà gbogbo tẹ́tà ti pátá ọlọ́run ọba lọ́jà dídá yìí kó jẹ́ sí àfá ìwọ̀n pọ̀pọ̀rí ọkẹ̀ tí wọ́n mọ̀ sí tíra lórí rẹ̀ ni àwọn àrùn ìdìbà àwọn iṣẹ́ tó jẹ́ pé ọlọ́run ọba lọ́jà wípé àwọn tẹ́tà ti yẹn nínú nínú dídá ọlọ́run ọba ni nínú àyẹ̀wò ọlọ́run ọba ni pàápàá bó ti fẹ́ jẹ́ wáyé náà lọ́wọ́ yẹn ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n ti ìdíwájú

lójú ayé afárá ọmọ ọgbọ́n kàtà ẹnìkan jáde lọ́jọ́ bí lásìkò rẹ̀ nípa wọn sì mú lọ́nà ọmọ ọmọ kàtà ó gbé sádàrá ìlú rẹ̀ fún ọmọ kàtà pé ìtàdédé jáde àyẹ̀wọ́n ní bẹ lórí mi mi ní pé ń jáde tani ní tí pé bóyá àyẹ̀wọ́n náà bá ti lórí mi àbára ọmọ

èyí tọ́nà bá láàrin sámú ní o èyí tọ́nà bá ti sọpá àdérí sámú àsìkò bẹ̀rẹ̀ fọ́láyà máa fi àádọ́rẹ̀ fún oríṣẹ́ ìtàwọ̀ wọ̀rọ̀ nípò kò ní jẹ́ pé ìjẹta tẹ̀lẹ̀ lórílẹ̀ èdè pẹ̀lú àfikún ọlọ́run ọba ló mú wá dídá rẹ̀ wíwáyé rẹ̀ ọlọ́run ọba ló ti kó wáyé bẹ́ẹ̀ torí pọ́lọ́run sọ fún anúṣọ́ tó pé ọ̀lọ́run ọba

pa tó kọ sínú àwọn ọkọ̀ tí wọ́n máa ń pè òun náà lẹ́yìn tó ṣe pé ìwọ̀n tí bá ó lè ro pẹ̀lú mẹ́wàá papọ̀ lẹ́ẹ̀kan tí ó sì máa ṣe papọ̀ lásìkò kan wọ́n fún láwọn ọkọ̀ yìí ṣùgbọ́n bá bàtà bọ́ lẹ́sẹ̀ rẹ̀ òun lọ́wọ́ ọ̀rẹ́ ti pé ẹ̀mà wọ bàtà mọ́ nígbà tó sádọ́dọ̀ àwọn yòókùn rẹ̀ wọ́n wá ní pé ìbò bàtà rẹ̀ àwa wà wọ́n bẹ̀rẹ̀ sí wọ́ bàtà fi àwọn àgbẹ̀ bàtà rẹ̀ ní lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ gbà àti gbogbo òun lè ro nǹkan mẹ́wàá papọ̀ lẹ́ẹ̀kan náà àṣírọ́ ni tí ìyẹn bá rí àjẹwò èèyàn gbàgbé nǹkan nínú àwọn ọ̀sẹ̀ tí àwọn wọ́n sọ̀rọ̀ ìfọ̀ nínú kádàrà nínú àyàmọ́ gbogbo àwọn tó jẹ́ àwọn sálàfù wa àwọn sàádọ́ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ni wọ́n sọ̀rọ̀ ìpẹ́ ní ọba jẹ́ mùsùlùmí nínú gbàgbọ́ rẹ̀ náà nípa ní omi nàbí ní kọ̀dọ̀ ìwà ní padà wọ́n gbọ́dọ̀ pa àwọn tá ń pè ní àyànmọ́gbọ́ àti kádàrà yìí wọ́n rẹ̀ sí pé

nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí péèrè ẹni tó púpọ̀ tó dá oko éka èrè tí ọ̀mà ọ̀wá ṣe tó dá oko éka méjì ẹ̀ẹ́sẹ̀ padà máa gbọ́ ni pé ah, ó ti lo nǹkan kókó tèmi nì gbogbo oko tí oko mi ó padà sínú oko tiẹ̀ bí wọ́n ti máa ń ṣe nù ògùn tẹ tó máa ń lo gbogbo àwọn eléyìí láti kàtí ilé ìgbẹ́ lọ́dọ̀ Yorùbá lọ́pọ̀ ẹgbẹ́lẹ́ ògbẹ́lẹ́ nínú gbàgbọ́ta kódà wọ́n lè jọ sí freedom kaná kódà wọ́n lè jọ sí sọ́ọ̀kù sádùúgbò kaná ṣùgbọ́n wọ́n máa tà ọ̀tọ̀ọ̀tọ̀ àánú ọlọ́wọ̀n bá ní àyẹ̀mọ́lì ọlọ́wọ̀n bá ti fọ́ọ̀nù bẹ́ẹ̀ náà wá ní tẹ́yìn ọgbọ́dọ̀ dára rẹ̀ láàmú ọfẹ́ fẹ́yàwó àbọ́fẹ́ lọ́kọ ọjà àmúdàmú lórí lọ́wọ́n ọkọ láyá tó kún fẹ́ ṣe ọni òun ṣe pèlè òun bu ń túbọ́ sí ń pò sí sí níwọ̀n níwọ̀n lépè gbogbo àwọn eléyìí nínú kẹfẹ́ ipa àgbọ̀dọ̀ dára láàmú lórí ìwọ̀n tá a gbìyànjú ìwọ̀n tọ́nà ọlọ́kadà àríwá lórí lọ́kadà rẹ̀ wọ́n tún ẹ̀bá wo pé túlá tí ìṣẹ́ tí èsè tí ọfẹ́ yọ jẹ́jẹ́ ọkọ̀ yọ bàjẹ́ ọmọlúwàbí yọ bàjẹ́ ìwà rẹ̀ ò ní jẹ́wà tó dáa mọ́ ó ti wá jẹ́ láti ṣe lójú àwọn èèyàn a máa jẹ́ àmútayọ tàyọ̀wò tí wọ́n pè kò fún wa a ní sùn tẹ́tẹ́rẹ́ bẹ́ẹ̀ lẹ́sìn ni a lè dààmú tayọ ìbìtẹ̀ ká dààmú dé àwọn Imam Ahmad wọ́n ní pé ajmọ́ ó ní pé àwọn èèyàn àádọ́rin nínú àwọn tọ́bá wọn tàbí láyé ni wọ́n panupọ̀ ìmọ̀tòlì mùsùlùmí àti àwọn tó jẹ́ aṣáájú àwọn mùsùlùmí wà ìmọ̀tò sọ́lá àtàwọn tó ti aṣáájú wa nínú àwọn tó ti lọ ọ̀háùlẹ̀ amsa àtàwọn alágbọ́yé ẹ̀sìn láwọn ìlú pé ala anna sunna sàǹdẹ́tì rasulullah sallallahu alaihi wasallam pé ìtọ́jẹ́ ìlànà wasallam tó fi àwọn mùsùlùmí náà tó kú lé lórí náà ni pé àbíjọ fi kọ̀dọ̀ ti dá a máa yọnú tí ohun tí ọlọ́run bá bá sàyẹ̀wò fún wa ìhun tọ́lọ́run bá bí tọ́lọ́run bá bá pín wa sí ayọnu sí bẹ́ẹ̀ ìhun tọ́lọ́run bá bá pín fún wa náà rìkìkì ayọnu sí bẹ́ẹ̀ ìhun tọ́lọ́run bá bá pín fún wa nínú tẹ̀mí ayé ayọnu sí bẹ́ẹ̀ ìhun tọ́lọ́run bá bá pín fún wa nínú ètò ilé ayé àkọlé ni àkọ́ àárẹ̀ ìjì ni àbílẹ̀ fámílì àti ẹgbẹ́ ni ayọ́nú ti bẹ́ẹ̀ nínú pápọ̀kún súnà lè yẹn rí orí wọ̀tọ̀sílẹ̀mù lè amúrílà bákanáà àti ọlọ́ọ̀bá lórí wa pàtùpàtù sẹ́lẹ̀ fọlọ́run ọ̀sọ́bọ̀ tàbí ọkùnmẹ́ lórí wa lórí wọ̀lẹ̀ ákàlù ni ma ámọ̀ tí ó tọ́nà bọ́bá ní ájínà sí wà ní kàlásù ní amẹ́lélélá bá bá tó wá ń ṣiṣẹ́ káàkiri sẹ́nà káàkiri ní pàrẹ̀gẹ̀dẹ̀ sọ́dọ̀ ọlọ́run ká má jọ jẹ́ pé ti a rí mi ti a gbọ́ ni yọ́pọ̀ àgbọ̀dọ̀jọ́ wọnú tẹ́ wa pápá jùlọ ìjọsìn níta ní sọ́dọ̀ ọlọ́run ọba wa wà ní ìmọ̀nù bìlẹ̀ kọ́dà a sì gbọ́dọ̀ nígbàgbọ́ tó ń dá ń pè láyẹ̀ mọ́ kádàrá ọ̀rìn ìwà ṣàbẹ̀rẹ̀ orí rẹ̀ ní sẹ́lẹ̀ síwájú a gbà pé àwọn ọlọ́run fẹ́ jọ́ sẹ́lẹ̀

ó ti bí sí ọwọ́ rẹ̀ àtẹ́sẹ̀ rẹ̀ láti jẹ́ pé kó máa rí àwọn orin látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba lórí rẹ̀ àrùn àwọn mí sọ báyìí pé ibi tó wọ́n ní ìlà yọ́nú sọ́lọ́wọ́ ọba yọ́nú sún sọ́lọ́wọ́ ọba pín fún yẹ́kútọ̀ sọ́wọ́ àmì ọlọ́wọ́ ọba yọ́nú sí wọn náà wọ́n àpín ìlà àti àpapọ̀ ìlànà ti máa fún ọlọ́wọ́ ọba ní ohun

síbò síbẹ̀ ọ̀ aléyẹ́kò ọ̀nà táàmà sọ fún mẹ̀lẹ́ ilẹ̀ pé pọ́ ìdẹ́lẹ̀ ìrìntẹ́ṣìfò kọ́dára ká máa wá lọ wà bí tí kádàrà rẹ̀ wà àyẹ̀mọ́ rẹ̀ máa lọ wà káàkiri àfáwà ọmọ ọ̀tọ̀ ìbóhùn ló dìde ìjọka lẹ́yìn pé ń lọ sí ilẹ̀ ṣáà àtàwọn tàbí àtẹ́lì sọ̀rọ̀ta rẹ̀ ọ̀tọ́nà nígbà tó wà ní khalifa ní sánẹ́bí òsìláyé mọ́tàbá sí òsìláyé má ìlọ́mbẹ lórí khalifa nígbà náà

wọ́n máa pàdé àfà ọmọ àtọ́ wọ́n pàdé rẹ̀ láyé yìí wọ́n wá sọ fún pé ìrẹ́ ọmọ aláwọ̀ sọ fún ẹni pé àlèwà bá àjàkálẹ̀ àrùn ní màá bẹ nílùú ìlú sáà àjàkálẹ̀ àrùn ti wà ń bẹ́ o àrùn tó ṣe pé ń múyàn lọ́tún múyàn lósì tó ti jẹ́ pé ọ̀ràn òyìn lọ ó ti wà lọ́ọ́bá ń pè àwọn alìmọ̀hàjìrí iná yọ wálé lọ́ọ́bá ń pè wọ́n wá nígbà tó pè wọ́n dé ọ́sàlàyé fún wọn ìwọ̀n tí àbúgbé dáwí pé ìṣẹ̀lẹ̀ nílẹ̀ ṣáà nígbà tó sọ fáwọn atọ́já wọn mọ̀hàjìrú yìí àwọn tí wọ́n ti jẹ́ láti lu bọ́ta lọ sílùú Mádínà àwọn àgbààgbà wọn wọ́n sàlàyé wọ́n pín sọ́nà méjì nínú wọn bẹ tó ní pé ìrẹ́ ọmọ ta torí ẹ̀ dìde láti

ihun táwọn ọmọ àdéhùn sọ làwọn náà sọ àwọn náà fún sọ́nà ibi ti bákan náà ọ̀tẹ́ ọmọ ọlọ́run ọmọ òní ẹ̀wà lọ bá pé àwọn wàṣẹ ìhà àjọmọṣẹ ìhà àwọn àgbààgbà kòhẹ́ẹ̀ṣì ẹ̀nà bá ń pè wọ́n wá nínú àwọn tó ti pé wọ́n ṣe fásitì pásítà tí wọ́n ń ṣàlàyé pé àbúṣe fìyà mi lẹ́nu àwọn wá sára ìpè ó máa tí a máa padà lọ lé ní pàápàá jùlọ àwọn tó kójọ yìí kọ́mọ̀ tó kó bẹ́ẹ̀ jẹ́ kalẹ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ táwọn náà ó mọ̀ wá ọdún pẹ́pọ́lọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá ti ń dé wúrọ̀ ọ̀la a máa padà sínú mọ̀dínà ẹ̀sà àti ní àti gbogbo yín báyìí ní àbú ìbẹ́dá tó jó lórí àwọn ọmọ ogun nílùú sáà lọ́ba sọ fún àfọwà ọmọ ọgbà ìpé àṣìrọ́rọ̀ ìrìn kọ́dà ọbẹ̀ máa sáfáyẹ̀ mọ́ tí ó ṣẹlẹ̀ pẹ́ta ni rẹ̀ ó máa báyìí ó máa sọ pé ah, áà sáwọ́gbé òkàkọ́ láha láàbà òbẹ́yìdá ọmọ ìpẹ́ lómi lọ bá sọ gbólóhùn yìí ni ọba máa dá eré àbú òbẹ́yìdá náàm nàfí ìrọmi kọ́dọ́rí náà ìlà ọ̀kọ̀dàrí ta tọ́ba jẹ́ pé ohun tó béèrè ilẹ̀ lọ fẹ́ já wọn lẹ́sìn rẹ̀ à ń sápò níbi àyàmọ́ lọ síbi àyàmọ́ mi báyìí ni ó ti wá gbé ọ̀rọ̀ fún pẹ̀lẹ̀ àbúgbẹ̀ ìdá tàbárẹ́ nìkan tó jọ́ra fún mi tí ń tara fún mi jẹ́ ọwọ́ àtàwọn táyé kan àyíwá pé méjì mọ́ lọ́wọ́ ààyè àkọ́kọ́ tọ́tọ́ wọ́n tàwọn lọ́ọ̀bẹ̀ àwọn koríko táwọn ẹ̀mẹ̀ yọ jẹ mbẹ́mbẹ́

nígbàtà bá gbọ́ pé àjàkálẹ̀ àrùn tẹ́ ń di arúgbèrè lórílẹ̀ kan wà á ń tún fi ìhà láti wà lórílẹ̀ náà fádà tẹ́kọ̀ọ́jọ̀ àlìhà ẹ̀má níbẹ̀ o ṣùgbọ́n tẹ́ bá gbọ́ fájàkálẹ̀ àrùn bẹ níbi kan tẹ́ ó máa tó fi wọ́n tí ojú ọ̀nà tọ́nà wọn bá jọ lórí wọn ìdí ìrájí tẹ́lẹ̀ wọ́n fi ń jẹ́ nìkan tó fi ń sọ̀rọ̀ tó lórí ṣùgbọ́n wọ́n rò páwọn ó ṣe òun náà ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ohun tẹ́lẹ̀ mú wa fún wọn wọ́n sì padà sí ìlú màdínà tí na fẹ́ ló pẹ̀lú ọ̀rọ̀ yìí òun náà ni pé gbogbo ohun tá ń pè láyé àmọ́ kádàrá yìí yọ máa ń lé wa sí lójoojúmọ́ láti máa ṣe kò ń gẹ́rẹ̀ bílẹ̀ bá ṣe ń mọ́ bílẹ̀ bá ṣe ń mọ́ bílẹ̀ bá ṣe ń mọ́ ìwọ́n ti pínlẹ̀ wa lórí ó ṣe kò ń gẹ́rẹ̀ wa Tẹ́fánibí wa Muhammad, sallallahu alaihi wasallam, ó sọ pé pẹ́ta bá ń jáde lọ. Àgbọ́dọ̀ sọ pé Bísmílá, táwọn kàńtì ọlọ́lá, na haula wala quwwata illa billah. Ká máa fọ ọ̀rọ̀ wa ká máa fi sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní gbogbo ọgbà, ká máa fi lọ́nà ọba lọ́wọ́ gbogbo ọgbà, ní gbogbo ọgbà. Àwọn ìfẹ́ jáde ńlé a ti sọ gbọ́lọ́wùn yìí nígbàtà bá tún dé náà pé àtàǹgbára lọ́lọ́wọ́n bá ní ní gbogbo ìgbà ilé ìdí agbánu tí a lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi àwọn mùsùlùmí lé o ibẹ̀ náà lè jẹ́ wà àwọn mí sọ́lá ìbá ìpé iná bára pálá pàpá jẹpa ọlọ́wọ́n bá dá gbogbo ẹ̀dá pàpàlápọ̀ wọn lè kọ́dà rẹ̀ nígbà tí ó dá wọn ó dá wọn pẹ̀lú kádàrá wọn ni o àwọn kan ti lọ sáájú wa àwọn kan lájọ dáyé àwọn náà ti padà àwọn kan láti bá ń bẹ̀ àwọn náà ti lọ fọ́lọ́hun àwọn kan láti jẹ́ pé bóyá àwọn náà ti lẹ́yìn tiwa náà táàjọ ń lọ táàjọ ń lọ tó ń kálukú bá débi tó yẹ kó sọ̀kalẹ̀ ọ̀sọ̀kalẹ̀ tó wọ́n wa bẹ́ẹ̀ pẹ̀lú ẹni tí ò ní tó bẹ́ẹ̀ ẹni tí ó lọ́dún ẹni tí ò ní tó bẹ́ẹ̀ ẹni tí ó lọ sí ibi ọjọ́ ọdún mẹ́wàá ẹni tí ò ní tó bẹ́ẹ̀ ẹni tí ó tó dúgbọ́n ọdún ẹni tí ò ní tó bẹ́ẹ̀ ẹni tí ó dọ́gbọ́n ọdún tí tó fi lò rí lákòókò ní abá ti tó ọlọ́run bá ti pè lórí wa àkókò yẹn yóò ti ṣẹlẹ̀ láàrin ọ̀sàárẹ̀ tí kú fi dé ọ̀rọ̀ ẹnu lásán ni táàfẹ́ sọ láàrin ara wa tó ṣe pé àgbọ̀dọ̀ lọ máa lọ jù jù jù lábẹ́ ọmọ bàjẹ́ pé bóyá à ń jàǹbá àyànmá àti kádàrà ìjẹ́ kálígbàgbọ́ sí ọ̀pọ̀ sámà dáàpá ohun ti kádàrí nígbà tọ́nà ọgbọ́ tó kádàrá sí kí lẹ́wà lórí wọ́n kádàrá rẹ̀ pẹ̀lú tẹ́nìkọ̀ àwọ́ jẹ́jẹ́ o àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ kádàrá yìí tí wọ́n sọ lórí arákùnrin kan tó kó onú kànga wọ́n bẹ̀rẹ̀ sí yọ wọ́n bẹ̀rẹ̀ sí yọ wọ́n yọ ọ́tá nígbà wọ́n yọ ọ́tá wọ́n gbóúnjẹ fún ọ jẹun tí ó jẹun sábà yìí ó tún fìlà

lẹ́yìn ló ti máa wá ṣẹlẹ̀ sí gbogbo àwọn bí àwọn òfẹ́ yóò ti bá ṣẹlẹ̀ sí wa oríṣiríṣi ara wa èyí ti ṣẹlẹ̀ bí epo lásìkò tí ó lo ojú rẹ̀ tọ́ba ti sásìkò ojú ìyá ọkọ̀ yóò máa lò sẹ̀mí lọ ẹni bóyá ti tiẹ̀ èyí sojú ya ojì tàbí ya arọ ni ọkọ̀ ti ni ẹsẹ̀ yẹn ti ṣiṣẹ́ parí àwọn oríkẹ́ yòókù tí ń ṣiṣẹ́ yẹn àwọn olókùn ti ṣẹ̀wọ̀n ìdí parí tọ́ba parí láàá ọ̀làwọ̀là wọn ìrìnlá wọ̀lìbẹ̀lẹ̀ wọ̀lìránfíà ìfọ́dàrí àdẹ́wò àlàáfíà ọlọ́run bá pé gbogbo rẹ̀ fún wa ni àwa gbọ́dọ̀ máa tọrọ ogun tọ́ba da tọ́ba da tọ́ba da lágbọ́dọ̀ máa

àwọn òbí mi ní ṣe ní ẹlòmí ọ̀sọ̀ pé ah, ẹgbọ́n wa ni òjò ní láàrin gbogbo àìsìkí wa ó ti gbàátà ẹlòmí ọ̀sọ̀ pé àti ah, ní àbúrò wa ma ní gbogbo àìsìkí ti wa òun lọ́gbà gbogbo ẹ̀ sábà ẹ̀ká gbé rí báyìí ẹ̀tẹ̀ padà ìwọ́n tó wọn tún ní gbé rí mọ́ àwọn òrùbí jàkújàkú ọ̀pọ̀ ní ìlú yọ ọ̀pọ̀ nílẹ̀ Yorùbá yìí ọ̀pọ̀ rẹpẹtẹ tó jẹ́ gbogbo àwọn nǹkan yìí kò sí nínú ìgbàgbọ́ èyí tí mùsùlùmí gbọ́dọ̀ gbọ́dọ̀ wọn gbàgbọ́ lé lórí a ẹni kọ̀ọ̀kan yóò wá bá ọwá ọwá yóò wá pọ̀ ní ọ̀bá wà ọ̀tọ́rọ̀ ọ̀tọ́rọ̀ yóò wá pọ̀ ní ọ̀bá wà pé tọrọ tí wọ́n bá fún ọgbà á gbìyànjú fọwọ́ jẹ má sáré tayọ tí èpè sáré dé ìyẹn pé má jẹ dúkìá ohun dúkìá má lọ jẹ tí ẹ bá jẹ tí ẹ èyí bá ti kọ́ pé yóò yọ́ wá jẹ́ ìjìyà fún ọ dípò kó tún jẹ́ dáadáa fún àkókò tó ti fún wa fún abẹ́lọ́ àìsìkì ìtọ́lọ́n bá pé fún wa ọlọ́run dákun jẹ́ jẹ́ dáadáa o àyẹ̀mọ́ ìtọ́lọ́n bá pé lórí ọlọ́run dákun dáadáa ni ọjọ́ jẹ́ o má sì á jẹ́ pé àyẹ̀mọ́ ogún má jẹ́ ó kòlé wa lórí àyẹ̀mọ́ ogún dákun má jẹ́ ó kòlé wa lórí èyí tí ń ṣẹlẹ̀ tí wa ti ń bà wá nú jẹ́ dákun bá wa gbé e kó o الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أجا أقفوا له أجلتي قال لي محمد صلى الله عليه وسلم أتوى لي أقفوا بسكي أعوى بنيو أتوى فان بابا الله سوى لي Ìjẹ́lẹ̀ wọn ọmọ ìwọ̀n jẹ́ lórí. Òfin tó ń kàmá, wọ́n ọmọdé wípé wọ́n tí ó ti yẹ, ó jẹ́ pé àwọn

wọ́n wà jọ jẹ́ pé ń gbọ́ bá ń sunkún tó mú ní ọ̀rà kọ́bẹ́kọ́bẹ́ ìyí ọmọ rẹ̀ pé kọ́bẹ́kọ́bẹ́ ìlú wa ìdílógún wa ìdílógún ọdún wa wa mùsùlùmí ọdún àwọn kèfèrí ni bákan náà bẹ́ẹ̀ la bá wọn ra bá ń tẹ́lẹ̀ láti jẹ́ nìkan tún lé wa ṣe àti lọ́sọ̀ọ́ á kùn wá tún kùn rárá òótọ́ bá ṣe bẹ́ẹ̀ máa fi títún àwẹ̀ máa fi síléyà ìpẹ̀lẹ́mẹ̀ ṣùgbọ́n bàbá àwọn òpin ó máa fi sínú àwọn ọdún àmì lọ́jẹ́ fún ọ̀pá mọ́ kópa lórí ẹ̀rí ọba wa fọlọ́ ọba búra jù bẹ́ẹ̀ ọdún é bẹ́ẹ̀ òfin wọn náà ni gbogbo àwọn fẹ́ ìlà sá fún àgbọ̀dọ̀ jẹ́ nìkan tó ipá máa fi hàn nínú ẹ̀mí bàbá máa fi àwọn ọmọ wa pé akúpè ìbẹ̀rẹ̀ ọdún akúmúra sílẹ̀ fọ́dún àwọn ọdún ìṣọ́dún wa àgbọ̀dọ̀ bá wọn dá sọ ń bẹ́ẹ̀ àwọn tó jáwọn ìyàwó wa láti wà fún wọn bẹ́ẹ̀ tó gbé lọ́dọ̀ wọn ìṣẹ̀ tó ti máa ń wọlé wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè onírànrà tó nínú ọmọdé dáhùn rẹ̀ a máa wá lótorí àwọn ọmọ tíṣàtọ́nà pé tí wọ́n lẹ́jọ́ pé tí láhán

tí wọ́n gbọ́n ìfẹ́sọ yé ihun tí ń bẹ lórí àwọn ẹ̀wọ̀n náà ní pé gbogbo ọdún tó bá bá ní láyé títí là á gbé ẹjẹ́ bá wọn ṣe kó lè bá a dá ewọ nípa àtàjẹ́ mọ́sùlùmí àgbọ́dọ̀ ẹ̀sí wa pamá àgbọ́dọ̀ máa kájọ pẹ̀lú ẹ̀sí wa ọmọ ọjọ́ kúkú wà kájọ sí àtàwọn tí náà ló lóore torí pé ọdún wọn yìí gan àárín ara wọn mẹ́jà òye lórí táwọn ẹ̀ ń pa láàárín wọn fún wọ́n yìí ọjọ́ ọdún kò lè má bá wọn fà tó ọdún tí wọ́n ṣe ọdún bíbíà yìí ọdún àdádálẹ̀ nínú ẹ̀sìn àwọn ìsì máa ń jẹ́ wọn pé ó lè sọ nípa pé bọ́ ọdún 25 December ni wọ́n wá di Jésù níbo ló ti rí kò sínú láti bẹ̀rẹ̀ lópin fún òsìlè rí gbogbo ìlọ́wọ́ ti fún ìmá ṣe lọ́dọọdún tó ti jẹ́kú lórí àwọn nípa láìsí ní máa ń bá wọn fà á lórí rẹ̀ títí máa ń sọ òdodo ọ̀rọ̀ fún wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ìsọ òdodo ọ̀rọ̀ ilẹ̀ ọ̀yàtọ̀ sí ṣàìtọ́ sí ọdún pàǹpàǹ tí sọ fún sọ́wọ́ tó kù kété sáni fi sọ pé òdodo lọ́sọ̀ wọn pàtó ọlọ́run bàbá lè kíọ́lá láti fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ó sì já lè tẹ̀lé májì ọjọ́ pé ìfẹ́ ẹnu wa ní ó borí ẹ̀sìn rẹ̀ lákùnjẹ́ jẹ́sìn rẹ̀ ó borí lórí ẹ̀mí wa tàbí ọ̀fẹ́ ẹnu wa ní o bákan náà gbogbo táwa ṣe níjọsìn èyí tó jẹ́ dáadáa ń bẹ̀ lákùnjá sí lè múra sí èyí tó jẹ́ bàjẹ́ ń bẹ̀ lákùnjá tó bàjẹ́ ní ká lè gbé ìjúlẹ̀ ká lè fi máa ra rẹ̀ rọ́pò èyí táwa Fàtọ́mọ̀ tó ń rí ayé pẹ̀lú òdòdó lé ní ohun, ìyàbà tó rí ayé pẹ̀lú kọ̀kàbálẹ̀ má jẹ́ àgbórí ayé pẹ̀lú bànújẹ́, má jẹ́ àgbórí ayé pẹ̀lú ẹkún, àti ìbànújẹ́ mi tẹ̀yẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tí wọ́n ń ṣẹlẹ̀ nínú àwọn mùsùlùmí ọlọ́dọ̀pá àgbẹ̀kó fún wọn ẹni tí ń banújẹ́ nínú àwọn mùsùlùmí lápá àtọ̀bàlújẹ́ rẹ̀ dìgbònú ẹni tí ń sokún lọ́wọ́ lápá àtẹkùn rẹ̀ láyọ̀ ẹni tó torí mọ́dò tí ń wà fún mú ọlọ́run lápá àtẹkùn rẹ̀ bá sọ́jà rẹ̀ fún àwọn tó wá jókòó mùsùlùmí àtàkóríjì fún wọn àwọn tó jókòó mùsùlùmí àtàkóríjì fún wọn ìbẹ̀ẹ́nu wọn tó ti lọ kú lọ́wọ́lọ́wọ́ ìbẹ̀ẹ́nu wọn tó ti kú látàlá ìbẹ̀ẹ́nu wọn tó wọ́n ti kú ti pẹ́ bá àtàkóríjì fún gbogbo wọn àwọn tí bá tẹ́nu kẹ́ bá tàlẹ́kùn kẹ́ wọn àwọn tí máa ń jíyà lọ́wọ́lọ́wọ́ dákùnmá fúyà kó lórí wọn àwọn àtàwọn lórí ayé náà dákùn kọ̀ ọ̀gá wa ibi àbá lọ dákùn máa sọ wa lọ wọn jà rìn náà ilé o wọn jà padà àgbábọ ẹni tí ẹni sẹ́dá máa jà tó kò ń gẹ́ tí ẹni sẹ́dá máa jà tó kò ń gẹ́ tí ẹni sẹ́dá máa jà tó kò ń gẹ́ rẹ ọlọ́run bọ́ba lè wọ́n ń bí ọ̀pọ̀ àwọn tí wọ́n sọ láyọ̀ àwọn aboyún tí wọ́n sọ tí wọ́n sórí tí wọ́n sórí tí wọ́n lólú tí wọ́n àwọn àgbẹ̀ẹ́nú wa ọlọ́pùn dákùnjẹ́ pé ọgbọ̀ wọn dákùnjẹ́ ó mú ìkẹrẹ̀ ìgbẹ̀rẹ̀ púpọ̀ lọ́pẹ̀ náà tó tún sí jẹ́ lápùpà àgbàgbà títẹ́ wọn àwọn olówó onú wa àgbàgbà tó wọ́ wa àwọn akáràkápá ọlọ́dọ̀pọ̀ àgbàgbà sí já máa lọ já máa bọ́ọ̀rẹ́ àwọn ọmọ wa alìsìkì tó péye dákùnjẹ́ àti ìtọ́jú wọn dákùnjẹ́ ẹ̀kú wa alìsìkì tó péye dákùnjẹ́ ìtọ́jú àti ìṣẹ̀lẹ̀